àràdẹ̀pọ̀ lọ́wọ́ aláràgbà ìdá wa ẹ̀yin tèmi ẹ̀dá kan wá nǹkan fìdílé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́ àwọn tá gbogbo ayọ̀ ń sọ ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́ àwọn tá gbogbo ayọ̀ ń asula moríbà kí bá mi kọ́mọ ẹ̀sẹ̀ asula moríbà kí mi kọ́mọ ẹ̀sẹ̀ àṣùbà bàbá láhùn láhùn bàdá ò láhùn ajá àgbò kòrò bágbọ̀mọ̀mọ́ làwọn akàn gbọ̀ngbọ̀n ìbà bàbá ìbà yèyé ìbà olódùmarè olúwa tóbi lọ́ba ọládàpọ̀ lórúkọ tèmi ìkòyí ẹ̀ṣọ́ ni mí ọmọ adìyẹlẹ̀ dógún máa kú yányán bọ yánrin bọ̀ tẹ̀lẹ́rù oògùn èmi lọ́mọ ajílálọ́ ọ̀ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dáa bí egbin ẹkúnlé làkàràlé ẹrè wá nà kérò ọ̀nà lónìí mo kí yín tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kí yín tológun tológun ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kú ìyálẹ̀ta ẹ káàlẹ́ níbikíbi tẹ́ bá wà lórílẹ̀ àlàyé lónìí ètò yín ètò wa náà ni ètò a tún ti gbé bẹ̀bẹ̀ wá bá àti gbé bẹ̀bẹ̀ wá lónìí ibi tá à ń lọ kò jìnnà ṣùgbọ́n ọ̀nà tá a fẹ́ yà pọ̀ díẹ̀ torí ẹ̀ ó ní àlejò pàtàkì kan tí mo gbé wá fún yín tí mo gbé wá ka yín mọ́lé òǹkọ̀wé ni wọ́n òǹkọ̀tọ̀ ni wọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n pàápàá jùlọ àdúrà tèmi ti ẹ̀gbà lónìí àlùfáà ni wọ́n ọdún ni wọ́n wọ̀n ń ṣàìmọ̀fó lóko bẹ́ẹ̀ ni àwọn náà ni alàgbà Fẹ́mi Ọ̀sìn ẹ káàbọ̀ sórí ètò. ẹ kú kalẹ̀ ẹ ṣeun gbogbo gbogbo lé ń kọ́ àlàáfíà làwà ọ̀dọ̀ ọ̀dùn bí àdúpẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ tí yín náà ń kọ́. àdúpẹ́ àlàáfíà làwà ẹ ṣeun ẹ ó ní àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ ní àwọn àwùjọ wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo ní kí n mo wá pé ta ni mo lè fọ̀rọ̀ jómi tó lọ́rọ̀ pẹ̀lú mo hmm. ṣe wáyún wọ́n ní ìdálò níṣèlú àti hmm. pórí ẹni ní gbeni hmm. orí nísìnyí gbeni ta fi dáde ìdẹ mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún mi ohun tí ó yé yín gangan nípa ohun tó ń jẹ́ ọba ní ilẹ̀ Yorùbá. Hmm. ohun tó ń jẹ́ ọba. bẹ́ẹ̀ni. Hmm. àkótó nǹkan tó ń jẹ́ ọba nílẹ̀ Yorùbá ni a lè pè ní igbákejì ọlọ́run lẹ́yìn ọlọ́run tó wà lókè ẹni tó tún kàn ní ká darí èèyàn ká ṣe àkóso àwùjọ hmm. ọba ni ó rọrùn tá a bá pè wọ́n ní igbákejì Elédùmarè hmm. tàbí aṣojú Elédùmarè lórílẹ̀‐èdè alààyè. Hmm. ìyẹn túmọ̀ sí pé àwọn ni wọ́n ń ṣojú adániwáyé láàrin hmm. àwa ẹ̀dá adarí oorun ẹ ṣeun ẹ ṣeun láì oríṣiríṣi ọba ló wà gẹ́gẹ́ bí a ti mọ̀ pé Ọ̀rànmíyàn bímọ obi gbá obi àwo obi oríṣiríṣi ẹ ẹ ṣàlàyé fún mi ipò wo gan-an ni oyè ọba Aláàfin nílẹ̀ Yorùbá ipò tí oyè ọba aláàfin má ti ipò oyè ọba aláàfin má ti mú láti orúkọ wọn hmm. kábíyèsí Lámídì Ọláyíwọlá Adéyẹmí kẹta aláàfin hmm. ìlú Ọ̀yọ́ hmm. ikú bàbá yèyé aláàfin ìlú Ọ̀yọ́ tá a fi sí yẹn ìyẹn kọ́kọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n jẹ́ ọba ti ìlú Ọ̀yọ́. màmá sọba ìgbà tán já láàfin ìlú Ọ̀yọ́ yẹn ìyẹn túmọ̀ sí pé ọba lè wà lẹ́gbàá ọba lè wà ń jẹ̀bú ọba wà ní èkó ṣùgbọ́n kára tún wá rántí pé Ọ̀yọ́ ọ̀gbà yẹn kì í ṣe Ọ̀yọ́ òní o Ọ̀yọ́ ọ̀gbà yẹn tóbi gan-an àwọn ibìkan tó ti dá wà lónìí abẹ́ Ọ̀yọ́ yẹn ni wọ́n wà àwọn ibìkan tí ọba tó ti wà lónìí abẹ́ Ọ̀yọ́ yẹn ni wọ́n wà. nítorí yẹn ni mo lè sọ pé ipò wọn ni pé kò sí ẹlòmíì kò sí ẹni méjì tá a lè pè ní ọba ìlú Ọ̀yọ́ máa wá fọgbọ́n sọ báyìí pé láti ìgbà yẹn tí wọ́n ti ń jẹ Aláàfin máa hmm. sọ pé gbogbo ọba tó bá tiẹ̀ tún wá jẹ níbi tó yẹ kí bóyá baálẹ̀ ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti ń jọba hmm. abẹ́ Aláàfin náà náà sì máa wà hmm. àwa lè ti wà ní ti ìṣèlú ìgbàlódé káwa ti pín ẹ má gbàgbé pé ah ọ̀rọ̀ tẹ́ bèrè yẹn ó lágbára nítorí mi gan kẹ má gbàgbé pé ìgbà kan ọ̀ṣun abẹ́ ọ̀yọ́ ló wà hmm. ká tó mú ọ̀ṣun nínú ọ̀yọ́ ọ̀yọ́ gan tó tóbi jù bẹ́ẹ̀ yẹn lọ so ìyẹn ni mo lè sọ pé ipò wọn ni pé gbogbo ibi tó ń jẹ́ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ yorùbá àwọn lọ́ba abẹ. Hmm kò wá fẹ́ẹ̀ síbi tí ò sí tó ń jẹ́ ọ̀yọ́ kò fẹ́ẹ̀ síbi tí ò jẹ́ ọ̀yọ́ torí pé gẹ́gẹ́ bí ìtàn yorùbá ti sọ fún wa mm. ibi tí ilẹ̀ ti yọ ọ́ gẹ̀rẹ̀. Mm, ibi tí ilẹ̀ ti yọ tí ilẹ̀ bá lọ yọ ní South Africa ńkọ́. ajẹ́pọ̀ <laughs> yọ̀ dé bíbá náà nìyẹn <laughs> ó ti yọ̀ dé bíbá náà nìyẹn ẹ ṣeun láì ọpọlọ yín ò ní jọba ẹ jọ bá a ti ń bá ètò yẹn lọ torí ó níbi tí mò ń lọ o mm. ṣùgbọ́n mo fẹ́ kí A kọ́kọ́ fi àlàyé ọ̀rọ̀ hmm. ká fi yé ara wa hmm. dáadáa ná kó tó di pé mo tẹ̀síwájú hmm. òun ni ẹ jọ irú ọ̀wọ̀ wo a mọ̀ pé kò àpọ́nlé ò sí fọ́ba tí ò lólórí irú àwọn ọ̀wọ̀ wo ló yẹ òun ló tọ́ sí àwọn olórí láàfin ọba àbí àwọn ayaba pàápàá láàfin Ọ̀yọ́. ọ̀wọ̀ tó tọ́ sí olórí ẹ jẹ́ kí n sọ pé ọ̀wọ̀ tó tọ́ sí olórí láàfin gbogbo ọba ní ilẹ̀ Yorùbá ọwọ́ tá a bá fọ́ balà ń fọ́ lórí mm. ẹ lè dínkù mm. nítorí olórí ò dá mm. <laughs> aya ọba mi lẹ́sẹ̀ máa ń rí pé ńlẹ̀ yorùbá ń gbà mí tí èèyàn bá rí mi sinmi bá rí ìyàwó mi wọ́n lè ju ìyàwó mi lọ dáadáa wọ́n á kí tọ̀wọ̀tọ̀wọ̀ kì í ṣe ìyàwó mi náà ń kí ọwọ́ ara mi nà ìyàwó mi ń gbà sọ ọwọ́ tí yàtọ̀ sí pé bóyá tálàfin bá wà ní tọ́ba bá wà ní ààfin pẹ̀lú àwọn òjòyè tí wọ́n ń ṣèlú tó yẹ pé àwọn èèyàn ń dọ̀bálẹ̀ gbogbo ọ̀wọ̀ tí e, yàtọ̀ sí ìyẹn gbogbo ipò tí ìyàwó bàbá gbogbo ọ̀wọ̀ tá à ń fọba mm. náà la máa máa fún ní koríta kan ìkan náà ni wọ́n mm. ọkọ àtaya wọ́n ṣe kíni mm. torí ọmọ ọlá ọba ò ní dá ọmọ bí ọmọ àwọn méjèèjì ni ẹni tó bá gbọ́n gbogbo ọ̀wọ̀ tó lè fún ọba á fún ìyàwó ẹ̀. ìyẹn ni pé ó túmọ̀ sí pé ọ̀wọ̀ òrìṣà la fi wọ ààfin. bẹ́ẹ̀ni. ẹ ṣeun ẹ kalẹ̀ ẹ ẹ jọ̀ọ́ ó wá ní àwọn ọ̀rọ̀ kan tó ń jà rìnrìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí kò fẹ́ yé wa sí ìyẹn ni nípa pé àwọn ọba aládé nílẹ̀ yorùbá àwọn olórí wọn bí ká máa gbọ́ pé àwọn ọkùnrin kan ń ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ wọ́n ń tasẹ̀ àgèrè dọ́dọ̀ wọn hmm. ẹ jọ kí ni ohun tẹ́ rí sí irú àwọn ọ̀rọ̀ báyẹn hmm. ṣé ó lè jó òótọ́ àbí akànpalá ẹnu ni. Hmm. ẹ jẹ́ ká sọ báyìí àkọ́kọ́ ọ̀nà méjì ni ayé tá a wà yìí tá a bá ní ká lọ sí orí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ayélujára mm. tó lóyìnbó ń pè ní social media tí èèyàn bá ní kó fi tẹ̀lé nǹkan tó ń ṣẹlẹ̀ á sọnù mm. ọ̀pọ̀lọpọ̀ irọ́ wà ń bẹ mm. ọ̀pọ̀lọpọ̀ àhesọ wà ń bẹ àwọn kan tó jẹ́ pé wọ́n èso oníròyìn tán yà bàrà dédi iṣẹ́ yìí tán fẹ́ gbajúmọ̀ wọn kàn déédéé jókòó wọn akọ nǹkan kan màá sọ fún yín bẹ́ẹ̀ tẹ́ bá gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ ẹ máa sọ pé lágbájá tá a ṣe àgẹ̀dẹ̀ dọ́dọ̀ lágbájá màá kọ́kọ́ bèèrè lọ yín pé inú ìwé ìròyìn wo lẹ ti kà á iléeṣẹ́ móhùnmáwòrán wo ló gbé iléeṣẹ́ rédíò wo ló gbé hmm. tẹ́ bá sọ pé ẹ kí n fún yín lápẹ́ guardian mo ti kà á a fẹ́ máa fẹ́ pàkíyèsí dáadáa pé àwọn èèyàn máa ń kọ̀kọ̀ kúkọ̀ tó bá jẹ́ pé hmm. irú bẹ̀ yẹn hmm. lẹ́tì ṣùgbọ́n tẹ́ bá kàn dárúkọ ká mo kàn rí mo rí lórí ayélujára ni mo kàn rí lórí social media mà ẹ jẹ́ ká lọ ṣòfin tó tó ká tó máa sọ irú ọ̀rọ̀ yẹn nítorí ṣe rí gbogbo àwọn èèyàn tó wà ní ibi gíga bí wọ́n ṣe ga tó wọn è jìnnà sẹ́rẹ̀ ńgbà mi so àwọn yẹn máa ń bọ́ ṣe máa ń fẹ̀rẹ̀ yí wọn. Hmm. ìdí ẹ̀ náà fi máa ń sọ pé káwádìí ohun gbogbo dájú lásìrì ìdójò tọbẹ̀ mú ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ nǹkan tẹ́ sọ yìí àwọn kan wà tí wọn ò kọ́ṣẹ́ nípa iṣẹ́ ìròyìn hmm. wọn kàn ṣáà yàbàrá dé díẹ̀ hmm. ikùn ló pe púpọ̀ nínú wọn pé èmi náà ṣàfẹ́ débẹ̀ dandandandan mo fẹ́ dókè dandandandan báwo gan la ṣe fẹ́ mọ ìyàtọ̀ láàrin àwọn wọ̀nyí nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn gan tá a rò pé wọ́n kẹ́kọ̀ọ́ débi kíní yìí gan mm. tán kàwé gboyè débẹ̀ gan àwọn gan náà nígbà míì wọn a máa fi ròyìn míì sílẹ̀ tó jẹ́ pé olúwa rẹ̀ ó fẹ́ kọ́ ha pé ah, èyí ti wá rí mm. ẹ ẹ lè ṣàlàyé fún wa nǹkan tí a fi lè dá ìyàtọ̀ mọ́ nù um, wọn. ọ̀nà méjì ni ṣe rí àkọ́kọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ẹlòmíín gan ò fẹ́ ròyìn gidi nbẹ́sọ̀ tọ́ fún yín ni o hmm. ṣẹ́rẹ́ ló níbi tá ayé tó dé lónìí àwọn èèyàn mọ àwọn iléeṣẹ́ móhùnmáwòrán tẹ́ pé wọ́n gidi hmm. tẹ́tọ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi ni hmm. wọ́n mọ àwọn iléeṣẹ́ pépà tó jẹ́ gidi mò ń báyọ̀ kan wí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ lágbájá lọ́gbájá nǹkan kan bá bá ibo ló ti kà àmórí lórí facebook ṣé facebook wá jẹ́ wéèrò yìí <laughs> nǹkan kan bá bá ṣẹlẹ̀ mórí lórí instagram ṣé instagram jẹ́ wọ́n á mo ní mo gbàgbé pé Facebook nǹkan tán dálẹ̀ káàyàn kan jókòó síbẹ̀ kó ṣeré kó mm. sọ̀rọ̀ kó fàwòrán hàn kó kàn sọ nǹkan ni pé rẹ́mẹ̀jẹ̀ ká sọ di nǹkan mi ìyẹn làkọ́kọ́ ìkejì ẹ jẹ́ ká wo àwọn iléeṣẹ́ tó jẹ́ pé láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ mm. wọ́n dangajia wọ́n ń gbìyànjú mm. a ò rí wà burúkú lọ tẹ́ bá sọ àwọn kankan fún mi nsìn ẹ má bínú pé mo dárúkọ àwọn iléeṣẹ́ kan tí wọ́n bá pè mí pé nǹkan kan bá bá bá ìṣẹ̀lẹ̀ Nàìjíríà o ẹ jẹ́ fún yín ní tó rọrùn jù ìyẹn ṣẹlẹ̀ gidi tó ṣẹlẹ̀ kò tiẹ̀ tí jù jẹta lọ èèyàn kankan kankan pé Kẹ́mi Olúńlọ́yọ̀ sọ pé àwọn Instagram àti bóyá Twitter àwọn ti block social account ẹni àwa bẹ́ẹ̀ ń kọ̀ròyìn fún agogoayọ̀news.com mm. lára nǹkan tó wá ń kọ́ṣẹ́ wá kọ́ ó wá fi ránṣẹ́ sí mi pé ká kọ́ ah, bó ṣe kọ́ ń bá lọ sórí ayélujára Google ń bá fi sí mi ò rí ní gbogbo ibì kan tí mo lè kà sí ibi gidi à ń bá pé ẹni ẹgbàá ìròyìn tó kọ yìí ibo ló ti rí ẹ Eh, òun rí ibìkan mọ́ni ṣe bí wọ́n ti ní o mọ̀ dé bẹ́ẹ̀ yẹn mọ́ pé tajá ti ẹran hmm. ló ń kọ nǹkan mẹ́rin wọ́n á dárúkọ pé tó bá fẹ́ kọ nǹkan o ìwọ náà wàá tún ṣe àgbéyẹ̀wò pé ah, àwọn tó wà ń bí àwọn tó wà ń bẹ̀ yẹn hmm. wàá wò bóyá wọ́n ń ṣe kí ni wọ́n ń kọ bẹ́ẹ̀ ṣe jókòó yìí hmm. tẹ́ ẹ bá ń wá ìròyìn tó mọ́yán lórí tó jẹ́ pé ẹ fẹ́ kàkún ẹ mọ́bi tẹ́ ẹ máa lọ tẹ́ máa ti wá rẹ̀ káwá sọ pé ẹ lọ bẹ̀ ẹ ò rí ẹ má kánjú torí gbàmí ibi tá a ti fẹ́ kánjú bí a fẹ́ kánjú kọ̀rọ̀ yìí àbá fẹ́ mm. kánjú sọ̀rọ̀ mm. ó máa ń jẹ́ ká sọ̀sọ̀kúsọ. Mm. torí mi ìfẹ́ lọ dárúkọ àwọn kan jù káwọn sọ́kẹ́ alágbájá ló sọ pé àwọn eléyìí ló dáa o. ó ti yé mi ó ti ó ti yé mi ó ti yé mi ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ lọ sí ibi ibi gan pàtó ibi tèmi ń lọ gangan lónìí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàfin ọ̀yọ́ ni láàfin ikú bàbá yèyí aláṣẹ kejì olódùbarè ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní pé ààyò bàbá ìyún kékeré jù nínú àwọn olórin olórin olórin tá a mọ̀ sí Wàsíù Àyìndé K1 the ultimate ń pé K1 the ultimate yìí òun ló tún ń bá bàbá ṣàbá lórí ààyò bàbá ọ̀rọ̀ yìí ti dáyán pọnyánrin sílẹ̀ débi wípé níṣẹ́ ni wọ́n ń gbéra wọn ṣépè tán ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ síra wọn. Wàsíù tó last wife yín tí n bá gbọ́ pé ẹ sunkún ah, yín lo fọ́tò yín ṣe ṣáàtì kò sẹ́ńtẹ́mi ò lè blọ́ọ̀gì o àṣàṣì òrìn mi o torí pé orúkọ ló ń ro Wàsíù Máyégún tí n bá gbọ́ pé ẹ sọ̀rọ̀ ọba Lámídì Adéyẹmí ọjọ́ tẹ fi ṣojọ́jọ́ oyè ní ọjọ́ náà mo pariwo pé a fẹ́ dóyàwó yẹn pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣẹ́yọ̀ kan ló ṣèdò gbogbo ló máa dó pátá bàbá tí n bá wá gbọ́ pé ẹ lanu àbí níwùsì gbé pé ẹ gbà mí o Máyégún ti dóyàwó mi bàbá máa búlọ́ọ̀gì yín kóró pé pọ́n méjèèjì yẹn á fọ́ dànù ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ aláṣẹ máyégún ni ẹgbọ́n ṣé Wàsíù Jẹ̀bi ó máa yé ọba gún ni mo ti sọ mo ní ẹtẹ lọ fi ṣe máa lé gún Ọ̀yọ́ kingdom yìí yóò fẹ́ dóyàwó yín pa so ní òsì ti gbé bàbá tí n bá gbọ́ pé ẹ sunkún ẹ wo oró òǹro tó fọ́ mẹ́ran ni o ẹ mọ̀ fara mọ́ o yes ìkan nínú àwọn ìyàwó ọba Ọ̀yọ́ ló sọ̀rọ̀ yẹn kan nínú àwọn ìyàwó ọmọọba yìí ló sọ̀rọ̀ yẹn pé àwọn ti pe palace pé story yẹn true Wàsíù Àyìndé ni Wàsíù tẹpọn ti ó dẹ̀ pé ó ń lo bàbá bàbá o bàbá Lámìdí Wàsíù ni ó pa yín kì í ṣe pé ṣé Yorùbá pariwo ń jọ yẹn pé kòtòkòtò fún máyégún kò máyégún ah yẹ pé mi ni the first blogger tí mo sọ fún yọtẹ fún lóye mo ní yóò fẹ́ dóyàwó yẹn pa bá a ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà àwọn ìyàwó yín tó máa ń ṣó gbogbo ọyàn lórí Instagram bẹ́ẹ̀ náà lórí èmi ẹ dẹ̀ mọ̀ pé gbogbo obìnrin tí wà tí ó bá ti gorí ẹ̀ báyìí tọkùnrin bá ti gorí wọn láyé wọn bá tàpọ̀. ìyá ìta ìyá kan tó ń lòun gbọ́ ìyá ìta bọ́ọ̀dù yẹn gan rí kí n lọ wọ ọ̀dọ̀ ìyá ìta bọ́ọ̀dù ní YouTube wọ́n tẹ̀lé sí ni láti UK pé ìyá ìta bọ́ọ̀dù sọ pé òun bí fẹ́ mi Ìyánísàbọ̀dù jẹ ohun ìjẹ ìmọ̀lẹ́. Ó ti jẹ Máyégún dípò òtítọ́ tẹ́lẹ̀. Adáhùn àlàyé ìgbésẹ̀ ìlú lórí ọ̀pọ̀ pàṣẹ. Kábíyèsí, ó ó yẹ mú gbọ́. Gbogbo Kí ni nǹkan tẹ́yìn rí sí ọ̀rọ̀ yẹn? Torí èmi ń wò pé ṣé tí ò bá nídìí obìnrin ìjẹkùmọ́lú o. Mm bí alágbẹ̀dẹ bá sì lu irin lójú kan náà a jẹ́ pé ó ní nítorí ń bẹ̀ ni mm. ẹ ṣé kò ń ṣe wípé ẹnìkan nínú wọn rìn ní bèbè irọ́. Mm. Mm. ọ̀rọ̀ tẹ́ ẹ bèrè yóò lágbá ẹ jẹ́ kí n sọ báyìí torí ẹ ìpèníjà tẹ́ ẹ fún mi ni pé máa padà lọ síbi iṣẹ́ tí mò ń ṣe mo ṣe kọ́ mi torí mo lórí ọ̀fẹ́ mo kọ́ṣẹ́ oníròyìn ní polytechnic moshood abiola polytechnic ṣe rí ibi iṣẹ́ ìròyìn wọn á ní tẹ́ ẹ bá fẹ́ kọ́ ròyìn a máa ń pe nǹkan kan ní ìpìlẹ̀ source láti hmm. kankan báyìí ṣẹlẹ̀ wá ibo ló ti kí ni ìpìlẹ̀ ìtàn yìí ta ló sọ ìpìlẹ̀ ìtàn yìí ni pé ẹ̀sà bọ́ọ̀dù ló sọ ọ́ wọ́n ba tún wọ́n báyìí pé òkè ẹ̀sà bọ́ọ̀dù wo ni pé tí èèyàn tá a lè tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ ní tí èèyàn ẹ̀ mọ́yán ni pé wọ́n tún lè jẹ́ ká ṣe wọ́n á nú ní historical fact nípa ẹ̀sà bọ́ọ̀dù kan tó ti ń ṣe tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó ti ń sọ àbẹ́ èèyàn kan tó ṣẹlẹ̀ lójú ẹ̀ òun ló sọ fún ni àbókàn déédéé sọ tá a bá ní ká lọ sí ìtì e ẹ̀ sọ gẹ́gẹ́ bí èmi ni mo ti kọ́ nínú díẹ̀ nínú ìròyìn ni pé nǹkan tá a kàn rí díẹ̀ ni pé ẹ̀sà bọ́ọ̀dù sọ pé èèyàn kan sọ pé ṣé ń gbọ́ mi bẹ́ẹ̀ yẹn sì mm. yàn ẹ̀sà bọ́ọ̀dù sọ pé èèyàn kan sọ pé ìtorí pẹ́sẹ́bọ́ọ̀dù dẹ̀ jẹ́ pé lára àwọn èèyàn tó yẹ pé wọ́n gbajúmọ̀ lórí ayélujára mm. tẹ́kọ̀ tó bá sọ nǹkan nǹkan yẹn ti kí ni á tàn káàkiri mm. ibi tí ìròyìn tó ti bẹ̀rẹ̀ tí nǹkan bá wá ṣẹlẹ̀ sí yín ẹ mọ̀ pé àwọn àgbàlagbà ní agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni hmm. lórí ọ̀fẹ́ púpọ̀ pàápàá jùlọ gbogbo àtà ń ṣe ìròyìn láti jẹ́ kí náà ọ̀rọ̀ yẹn kó tàn láì ṣe pé wọ́n gbọ́ tó lórí hmm. láì ṣe pé wọ́n gbọ́ ti King Wasiu Ayinde Marshal hmm. wọ́n ní lágbájá ṣe báyìí sí lágbájá tá a bá fẹ́ gbóòótọ́ ó yẹ ká ah, kí n lágbájá wá sọ sóòótọ́ ni sóṣojú ẹ̀ ni kí ìtàn yẹn ìtàn yẹn ṣẹ̀ṣẹ̀ pé kò tí ì jọjọ́ mẹ́ta mẹ́rin lọ nítorí ìgbà tó dé koríta kan gẹ́gẹ́ bí iṣẹ́ ìròyìn tèmi kan agbọ́rọ̀ lẹ́nu ẹ̀sà bọ́ọ̀dù àti gbọ́rọ̀ lẹ́nu olórí àwa gbọ́rọ̀ lẹ́nu King Wasiu Ayinde Marshal tó bá jẹ́ pé ìyìn náà ẹ jẹ́ ká jẹ́ ká fọ̀rọ̀ ru ra ẹni wò kéèyàn kankan dídí sọ pé ah Tóbi lọ́ba ṣe báyìí káwọn èèyàn dẹ̀ máa gbé káàkiri kán máa béèrè lọ́yìn kán máa gbọ̀ tí ẹ mọ̀ pé inú yóò ní dùn tìǹtìǹ bá ní kí n máa mú lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn hmm. gbàtẹ́mi wá gbọ́ ti King Wasiu Ayinde Marshal wọ́n ní hmm. kò rí bẹ́ẹ̀ wọ́n ní àwọn ọmọ nípa ìṣẹ̀dálẹ̀ Yorùbá èyí ṣerú ẹ̀ hmm agbọ́tò olórí olórí ní kò rí bẹ́ẹ̀ olórí gbéra ẹ̀ ṣe pé agbọ́ ah, mm. ti ẹ̀sà bọ́ọ̀dù wọ́n ní wọ́n pè ní mm. kì í ṣe pé àfìdí ẹ̀ múlẹ̀ àláwòrán mm. àmì fídíò àmì nǹkan kan gẹ́gẹ́ bí oníwèé ìròyìn títí wa àwọn aráalé ló máa mú òkan náà máa fi kún èjì tí wà ní pé ká kọ òótọ́ nípa nǹkan tá a gbọ́ ká a dẹ̀ fi ìdí ẹ̀ mú ká dẹ̀ jẹ́ kí gbogbo àwọn tọ́rọ̀ kàn nǹkan tí wọ́n sọ nípa ẹ̀ ká fi sí ká wá fi í fún àwọn aráalé hmm. àwa kọ́ la máa sọ pé lágbájá sọ báyìí hmm. ṣùgbọ́n ẹni tó sọ pé lágbájá sọ pé King Wasiu Ayinde wọn lájọṣepọ̀ pẹ̀lú olórí ọba olórí ọba dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ hmm. irọ́ ni o King Wasiu Ayinde dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ irọ́ ni ìyẹn ni ìròyìn tiwa àwa fi yòókù lẹ̀. ṣùgbọ́n tá a bá bọ̀ King Wasiu Ayinde olórin ni wọ́n wọ́n dẹ̀ ní ipa tí wọ́n ń kó ní àwùjọ. bẹ́ẹ̀ni lóòótọ́ bí nǹkan tẹ sọ láti bẹ̀rẹ̀ wípé ẹni tó bá wà lókè wọn kì í rìn jìnnà sí bèbè rẹ̀ mm. ṣùgbọ́n èmi mọ̀ pé ó yẹ kí èèyàn sa ipá ẹ̀ mm. láti mọ̀ pé aṣọ àlà ni mo wọ̀ wọn gbọ́dọ̀ eh, tako sí i mm. ẹ̀yin o ní èrò tèmi èmi ṣe ń wò pé ó ní láti jẹ́ wípé ẹnìkan ti rin ìrìn kan níbẹ̀ yẹn tó ṣe bálabàla kan. ẹ jẹ́ ká sọ báyìí eh, ẹ jẹ́ kí n lọ mú níbi nǹkan tí King Wasiu Ayinde Marshal tí wọ́n sọ. So Hmm. torí ẹ mọ̀ pé lára àwọn èèyàn ńlá ńlẹ̀ Yorùbá olóògbé Abíọ́lá wọn pa láàrọ̀ òwe tán pa Moshood Abíọ́láni hmm. wọn ní wọn kì í fa orí lẹ́yìn olórí hmm. mi ò lórí ọ̀fẹ́ àti sọ púpọ̀ nípa ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n kí n sọ nǹkan tí King Wasiu Ayinde Marshal gangan táwọn gangan sọ ìgbà tán máa sọ lára nǹkan tán sọ tẹ́pẹ́ àdèmàgbéjáde lórí ètò yìí náà ni pé wọ́n ní wọ́n kọ́kọ́ sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n ní ìkejì wọ́n ní gbogbo ẹni tó ń ṣerú ẹ̀ pé kò dá wọ́n tún wá ní ìkẹta pé kíní yẹn ò jìnnà sóyè táwọn ṣe ẹ̀jẹ̀ ò pé gbogbo awuyewuye hmm. kò jìnnà pé àwọn joyè Maiyegun wọ́n dẹ̀mọ̀pá láàfin Ọ̀yọ́ ló fa àwọn joyè Maiyegun wọ́n wá wọ́n ṣe máa dá wàhálà lẹ̀ láàrin àwọn. kò lè yára bọ́ síkù olórin dáńsọ̀ gbogbo lórí àwọn bàbá láàfin ní ìwé orí ọ̀fẹ́ nígbà tí mo ń jolè mo tẹ̀ máa egun bóyá láì kọ̀ọ̀kan ti máa rí bàbá ní occasion tí bàbá bá great occasion tí bá máa pọ́n wọlé níbi ọlá bóyá láì kọ̀ọ̀kan of present ní ẹ̀pẹ́ tí mo rí ọmọ ọba àti ìkọ́nú àwọn olórí ọba ní kò bọ́ fífò pé á ní èkó tí ń ti ṣeré kan ọmọkùnrin ọmọbìnrin kan lọ́ládé ṣe é ó ṣe ìyàwó àmì tó ṣe bẹ́tẹ̀ ó ṣe bẹ́tẹ̀ rádà yẹn fún orí ọmọ ọba kílẹ̀ ọ̀nàrẹ́bù ó wà ní ẹgbẹ́ta ọlọ́sọ̀fẹ́ ìdábìjà àti délékè àti àwọn ìyàwó wọn bóyá location kò pọ́sibù bí ọba wọn ní bí ọba ní bí ọba ń jẹun ó ṣọ́ra láti má jẹ ìjẹkújẹ èèwọ̀ ni èdè ní ṣùgbọ́n. Israẹli wàsíù jẹmáyégún wàsíù jẹmáyégún làwọn ẹlòmíì gbé débẹ̀. yẹ jẹ́ kí wọ́n wòrò pé ah, nǹkan tí King Wasiu Ayinde máa ṣe àṣọ káyọ̀ wá sọ pé mo sọ pé irọ́ ni King Wasiu Ayinde máa ṣe àpàmú láti níbi nǹkan kan pé hmm. à ń láti níbi tá a ti rá wọn méjèèjì pọ̀ hmm. mo yà á rí wọn ní ẹ̀yìn ààfin ni o a rí wọn tó jọ jáde nu yàrá kan náà ni o hmm. a rí wọn tó jọ jáde nílé ìtura tá a bá rí gbogbo yẹn kì í dẹ́ ṣe pé a rí ipe wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ mm. síra wọn tó ń sọ̀rọ̀ mm. àárí gbogbo yẹn àkànṣe pẹ̀lú yẹn ṣẹlẹ̀ á mm. jẹ́ ipe ó kù díẹ̀ káàtó fún wa nǹkan tẹ́mi wá lè sọ fún mo fẹ́ pàkíyèsí yín sí ni pé gẹ́gẹ́ bí oníwèé èrò ẹni tó ń ṣe ìròyìn ni pé ṣẹ́ra ẹni tí ibi tí ọ̀rọ̀ ti wú jáde gangan gangan gẹ́gẹ́ tẹ́ bá fẹ́mi lórí ọ̀fẹ́ mọ̀ kébì òkọ̀rọ̀ yẹn fọ̀rọ̀ dúró tó ọ̀rọ̀ tẹ́ bá fẹ́mi lórí ọ̀fẹ́ ọ̀dọ̀ ẹ́sà bọ́ọ̀dù gangan ni máa lọ. ìpè ah ṣé bẹ́ẹ̀ tó rẹ̀ àǹtí iná sọ pé kíní èrí báyìí báyìí hmm. báyìí báyìí hmm. máa lọ bẹ̀rẹ̀ sí gọ́ọ̀mẹ̀ntì ọ̀rọ̀ Esabod ni pé èmi ti gbọ́ ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti ẹnu àǹtí Esabod tèmi gangan ò kà kún mo ti hmm. wo fídíò ibi tí wọ́n ti bú Ọọ̀ni ti Ilé Ifẹ̀. a ti ẹ̀sìn ń bọ̀ lórí ibẹ̀ yẹn. ti ẹni tán wọ́n bú ọba yẹn tí mo dẹ̀ sọ pé ilẹ̀ Yorùbá ọba náà ló wá di mẹ́ta tẹ́ ń ń bú báyìí èèyàn ọba ìṣẹ́gbẹ́ bàbá èèyàn léèyàn ẹ jẹ́ kí n tún wá sọ báyìí ẹ má bínú sí mi o ah. ẹ pọ́nrọ́ yìí ti ń ka mi lára díẹ̀ díẹ̀ <laughs> ẹ ó ti ń ka mi lára díẹ̀ díẹ̀ ṣẹ́rí ká tún wá sọ yìí pé irú ẹ̀ ṣẹlẹ̀ hmm. ká sọ pé irú ẹ̀ ṣẹlẹ̀ ẹ àfọmọ́ alẹ́ Yorùbá ló máa gbẹnu ẹ̀. Hmm. àwọn ah, hmm. ah. àìtójú oníkà mẹ́sàn-án kà. ọmọ alẹ́ Yorùbá ló máa gbẹnu ẹ̀ ṣẹlẹ̀ torí wọ́n sọ pé ọmọ ẹni ò ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì mm, mm. kò pọ́n wá tí ìwé bá ṣe lẹ̀ ká sọ pé irú ẹ̀ ṣe lẹ̀ mm. ṣe bá àwọn ọ̀rọ̀ kan wà ẹ jẹ́ kí n gbàdúrà kan fún yín ọ̀rọ̀ tó ju yín lọ ní ṣojú yín ah. ẹ máa gbàdúrà pé kí mo wá lọ rí kí mo bá dé di eléyìí <laughs> torí ẹ ní lè gbé síkùn àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí ẹ lè pè wọ́n ẹ máa nílò ọgbọ́n Ọlọ́run nǹkan tí mo ìkórìtà tí mo rí gangan nìyẹn pé tó dúrú ẹ bá tiẹ̀ ṣẹlẹ̀ kí a gbà pé èmi ò sọ pé ó ṣẹlẹ̀ o torí ọba ayaba ti ní kò ṣẹlẹ̀ kí n gbà sí ní kò ṣẹlẹ̀ èèyàn máa ń wù báyìí pé ní ipò lọba wà nílẹ̀ yorùbá tó bá jẹ́ bàbá ẹ̀ ní nǹkan hmm. ah, ah, ẹ má jẹ́ aṣọ́gbó tó bá fẹ́ gbajúmọ̀ hmm. lórí ayélujára hmm. kakọ̀ máa àwọn èèyàn kan wà ẹni ọ̀wọ̀ ni wọ́n àbí kò yẹ yín ààrẹ orílẹ̀-èdè àlùfáà ọba tá a bá wá sọ orú ẹ̀ kí ẹ máa mi rò pé gbọ́ fídíò yẹn o gbogbo àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá tó ń tilẹ̀ já ọ̀rọ̀ yẹn kó wá ẹ̀mọ̀kan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn ni pé èmi máa sọ pé ní gbogbo ilẹ̀ Yorùbá ibi tá à ń bá àṣà àti ìṣe wa lọ ó ti ń dojúrú hmm. tí èèyàn kan bá kàn lè jókòó hmm. kó kàn dìde níbì kan kó kàn hmm. bẹ̀rẹ̀ máa sọ̀rọ̀ sí ẹni àwọn tá a pè lọ́ba kó kàn máa lálé wọn kó máa sọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí òye tí èèyàn gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ yẹn pọ̀ díẹ̀ ìgbọ̀rọ̀ pọ̀ ó dùn mí nígbà tí mo gbọ́dọ̀ mú ní ẹ̀yìn sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n mi kọ́ kí n wá dáhùn ìbéèrè yín ni pé nǹkan kan wà láàrin yẹn tí òye mi ni ẹsà bọọdù àti hmm. King Wasiu Ayinde Marshal hmm. àárín tí òye mi nìyẹn mo máa rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀rọ̀ àǹtí yẹn máa ń sọ̀rọ̀ nípa K1 the ultimate ọkùnrin máa ń kà ṣé aláàjì jẹ obìnrin yìí lówó ni hmm. ṣé aláàjì fẹ́ obìnrin nǹkan tó tún lè mé èèyàn parọ́ mọ́yàn ni pé bóyá èèyàn ti fẹ́ rí ọkọ ẹ̀ lẹ̀ o lè máa pe gbogbo ọ̀nà tí ń bá rí màá borúkọ ẹ̀ jẹ́ àfọ̀fẹ́ kí èèyàn fẹ́ kò fẹ́ ara ń kan ẹ́ o lè ní gbogbo ọ̀nà abẹ́ lájọṣepọ̀ kan torí kìí ṣe eré eléyìí ṣègbà àkọ́kọ́ hmm. tí Esabod máa sọ̀rọ̀ nípa King Wasiu Ayinde Marshal ìkórìtà yẹn lèmi ni mo lè sọ pé ah, ibẹ̀ yẹn ò yé mi nǹkan tó lè fà tó jẹ́ pé wàá kó máa dédé sọ̀rọ̀ èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ <laughs> <laughs> mi ò ṣeré ẹ mọ̀ pé má máa sọ̀tọ̀ fún yín mo ti ń bá orí nǹkan tá à ń sọ mi ò sọ nítorí tara mi hmm. mi sọ nítorí ti mi ò sọ nítorí ẹnìkankan à ń sọ nítorí pé kó lè dáa fún àwùjọ wa ni hmm. mo dẹ̀ ń sọ náà nítorí pé àwọn èèyàn kan náà wọ́n tẹ́ pé oníròyìn ni wọ́n tá máa báyìí pé iṣẹ́ ní kọ́fẹ́ mi ì lè ṣe gbè níbi tí mo wà hmm. ṣùgbọ́n kọ́ ìṣẹ́rí kọ́rọ̀ ètò ìṣẹ̀lẹ̀ tí wọ́n sọ fún yín mo ti rò báyìí pé kí ló dé tí àǹtí máa ń sọ̀rọ̀ kí n pàṣẹ àǹdé máa ṣáà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ <laughs> tó tún máa ń jẹ́ kí n tún gbọ́wọ́ ẹsẹ̀ gbẹ̀ ni pé olórin làlàjì wọ́n mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n lè lọ́ọ̀rẹ́ lẹ́ni kọ́ máa ṣọ̀rẹ́ mọ́ ní ọ̀ ọlá. Hmm, a jẹ́ pé n tó pamọ́. ojú ọlọ́run ló tó nítorí ta bẹ̀ ẹ wo ẹ̀yin ara ilé ẹ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ wo ẹ ṣàfikalẹ̀ síbẹ̀ nù mò ń lọ mò ń bọ̀ pa. àgọ́gọ́ ń d